الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn yíká jọ kó ojúmọ́ akú dédé àsìkò ya kó oṣù Ramadan aláàjẹkẹ́ mi wá yọrí ẹ̀ ọlọ́run kò dé ní fi iléeṣẹ́ àṣeyàn fún ẹnì kọ̀ọ̀kan wa sórí ètò tí a pè ní àlèfikù fìdíìn ọ̀làdùn níbi ló mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ a sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sàkọ́lọ̀ nǹkan tí mo bá pẹ̀lú yín ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tí ẹrú ọ̀rọ̀ ń béèrè láti ilẹ̀ Benin Republic wọ́n ní báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe nípa mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan nípa alukurani kíké àti tahajud ṣíṣe ní pàtó torí pé àwọn kan wọ́n fẹ́ máa dàrú papọ̀ mọ́ra wọn fún àwọn eléyìí bá wọn ìbéèrè àkọ́kọ́ èyí tó tún wá òun náà lè tó wá láti ọ̀dọ̀ Mr abdulnafi ní Amẹ́ríkà wọ́n ní ẹrú Ọlọ́run tí zakati wọ dúkìá rẹ̀ tó yọ zakati nínú dúkìá tó jẹ́ ti màálù tó jẹ́ pé àwọn èèyàn mẹ́rin wọ́n tún wá dì mọ́ màálù ọ̀hún náà bá pa wọ́n sì pín sí ọ̀nà mẹ́rin nígbà tí wọ́n pata oníkálukú dì mọ́ wọ́n ní pé ṣé irú zakati báwọn náà ṣé ó ní àlàáfíà eléyìí ò báwọn èyí tó tún rọ̀ ma òun náà ní pé wọ́n ní wítìrì lásìkò sọ̀látù tarawih wípé èèyàn kan ṣe wítìrì ní ìṣe pé à ń ṣe mọ́ grid ó ṣe rákà méjì àkọ́kọ́ ó ṣe tàṣáùd kò sálámà ó tún wá dìde ó mú rákà kẹta náà so ìgbà náà ló tó wá sálámà wọ́n ní ṣé báyìí náà ọ̀tọ̀ ńgbà táwọn sì bí wọ́n ní oríṣiríṣi ọ̀nà òun náà ni ó sọ pé èèyàn lè fi ṣe irú eh, wítìrì bẹ́ẹ̀ pé ó tún wá sọ pé kí yàtọ̀ tí ń bẹ láàrin dórí àti aṣọ pé kò sí yàtọ̀ tí ń bẹ láàrin wítìrì àti mọ́gírìbì náà bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته واني آه، باو النبي صلى الله عليه وسلم سمان سي تهجد اتي كي تومان كي القرآن نمي واقبين نينو رمضان اقاني كي نينو كبوسو رمضان النبي صلى الله عليه وسلم ومن كي القرآن ثم لائك جبريل لا تبقى لا تنو النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí Jibril náà ti ṣe gbà wá látọ̀dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa so eléyìí máa ń wáyé ní gbogbo oṣù Ramadan láti bẹ̀rẹ̀ alukur'an títí dópin rẹ̀ ṣùgbọ́n lọ́dún tí anabi sallallahu alaihi wasallam tó kú tó fayé sílẹ̀ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lélẹ́yìí wáyé nínú oṣù kan so eléyìí túmọ̀ sí pé oníkálukú wa náà yẹ ká gbìyànjú nínú oṣù Ramadan láti kí alukur'an ẹni tí ó bá sì lè ké lákèjá ju ẹ̀kan nínú oṣù Ramadan lọ eléyìí ta púpọ̀ ọmọ ká wá pàtì lápàtì tán ká má kí rárá ó burú jáì kí wá sínú oṣù Ramadan nìkan náà la máa kí alukur'an gbogbo ìgbà nínú ìgbésí ayé wa la máa kí alukur'an torí ọlá ńlá tí ń bẹ fẹ́ni tó bá ké anabi sallallahu alayhi wa sallam ó ní man qara'a harfan min kitabillah لا أقول ألف لام ميم حرف وإنما الألف حرف واللام حرف والميم حرف Ànábì ní ẹnikẹ́ni tó bá fi lè kí arafi kan nínú tírà Ọlọ́run yóò tara rẹ̀ gba ládá mẹ́wàá kìí máa ṣe alif laam mim ìnìmọ̀gbà lérò pọ̀ jẹ́ harafi ẹyọ kan ṣùgbọ́n alif tó wà ń bẹ harafi kan ni láàmù harafi kan ni mímù harafi kan ni bí kéèyàn sọ pé alam tara kayfa alam nashrah laka sadrak alam yẹn lásán èèyàn ti dára rẹ̀ lẹ́tọ̀ọ́ sí ládọ́gbọ̀n. báwo wá ní tọ́ba kí suratul inshirah tó kéde parí rẹ̀ nǹkan kékeré kọ́ ló ń sọnù fúnra rẹ̀ nígbà tí èké alukur'an orí kékeré kọ́ ló ń sánà rẹ̀ fúnra rẹ̀ nígbà tí wọ́n ń kí alukur'an ní gbogbo gbà. báwo wá nínú Ramadan àdìpẹ́lẹ́ ẹ̀sán rí tó ń bẹ fẹ́ni tọ́ba ké yàtọ̀ sí ládá mẹ́wàá mẹ́wàá ọlọ́run máa ń san àdìpẹ̀lẹ̀ rẹ̀ fẹ́ni tó bá fẹ́ lóde wọn bá bá ti ṣe wù káànù lè bá nípinnu eléyìí ìjà máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ ẹ sì rí pọ́nà ọba ẹni dáa sọ pé shahru ramadan alladhi unzila fihi alukur'an inú sọ ramadan náà la sọ alukur'ani kalẹ̀ torí a máa ń pè ramadan ní shahru alukur'an oṣù kur'an ni à ń bùkátà láti máa ké tí ramadan rọmọbáwọn bá ti lọ tán kó ń kálukọ padà sídìí wọ ọdájú àti ọ̀daràn rẹ̀ tí ń bá ká torí pé Ọlọ́run bó ṣe lè pọ̀ nínú oṣù rọmọbáwọn náà ló lè pọ̀ nínú oṣù míì à ń sì ń fẹ́ kọ lọrun ṣèkẹ fún wa ní gbogbo torí á máa sìn ní gbogbo àmọ́ anabi mẹ́wàá gbàyìn báyìí tó kó ní kálukú náà kó gbìyànjú láti sànà fórí ara rẹ̀ ẹni tí ó ṣe tí ó jẹ́ kí ìwé ládẹ̀ san iṣẹ́ rí rẹ̀ lọ́jọ́ ògbéǹda kìyàmọ̀ kó rú gọ́gọ́ torí pé ọmọ ànábì ni mí ìyàwó ànábì ni mí mo ní ìgbẹ́rì ànábì dáadáa fúnra rẹ̀ ká sọ pé bàbá kúrúǹtù kan tó ń fi tanra rẹ̀ jẹ́ ká ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn mọ̀lẹ́bí ará àti ìyèkan rẹ̀ ike wá láti jàjàlà fórí ara yín torí pé èmi ò ní nǹkan kan tí mo lè fi gbà yín lẹ̀ lọ́dọ̀ lọ hmm. ó túmọ̀ sí pé sin lọ́run lójú méjèèjì sin tọ́nà ọba ní kò ṣe jìnnà sin tọ́nà ọba ní kò ọmọ ṣe gbàdánù bí wàá bọ̀rọ̀ dórí ọmọ rẹ̀ Fatima ó ní yá Fatimatu binta Muhammadin salini min mali ma shi'ti la ughni anki min Allahi shay'a hmm. ìrẹ́ Fatima ọmọ Muhammad sallallahu alayhi béèrè ń tó bá wù ọ nínú owó àti dúkìá mi lónìí torí pé mi ní kankan tí mo fi lè dágbọ ọlẹ lọ́dọ̀ ọlọ anábì sọlọ bá yóò tọrọ ọpẹ fáwọn ẹni tí yóò tọrọ ọpẹ fún lọ́jọ́ gbẹndà kìyàmà ṣùgbọ́n kì í kàn sí èèyàn jákujáku èèyàn rádaràda ẹni tó sọ fọ́ọ̀mà rẹ̀ ẹgbẹ́ táwọn ò ní mójútó ẹ̀sìn tá a sì máa lérò pa rọ́nà lọ tó abẹ́lẹ̀ ń kọjá rọ́nà lọ iṣẹ́ tá a wá sí tá a fi rọ́nà lọ kọ́ lọ́wọ́ bó fún wa sí. torí ẹ̀ òru mẹ́wàá gbẹ̀yìn yìí gbogbo ọmọ ìyá mi gbìyànjú láti rí i pé o ò fi ráàlì ò fi ṣòfò o ò pàdánù rẹ̀ lásán lórí ipá ń sùn àhàn torí pé oorun yẹn àárí lákọọ́lẹ̀ rí pé oorun làwọn kan ń sùn tó ṣe pé wọ́n fi wá wà lìjánná hmm. kódà sábò ká àfẹsọ oorun tí wọ́n sùn náà ni wọ́n fi jó lóríire o hmm. ọlọ́run ọba ló kún wọn lórun fún ọgọ́rùn-ún mẹ́ta ọdún ó lé mẹ́sàn-án wọ́n fẹ́ fi sàmì fún wa pé ẹ̀yin tẹ̀ ń sọ pé kò sí ìgbéǹde hmm. ẹ̀hẹ́n àpèjúwe kànú ọgọ́rùn-ún ọdún lé mẹ́sàn-án ní kí ló tó fi lé mẹ́sàn-án wọ́n tá a bá ṣírò rẹ̀ ní ọdún ti òòrùn kàlẹ́ndà Gregorian ó ọgọ́rùn-ún mẹ́ta ọdún gẹ́rẹ́gẹ́ àmọ́ tá a bá ṣírò rẹ̀ ní ìṣirò ti òṣùpá a rí i pé ọgọ́rùn-ún ọdún mẹ́ta ọdún ọgọ́rùn-ún mẹ́ta ọdún lé mẹ́sàn-án òun ló ṣe déjọ ọgọ́rùn-ún mẹ́ta gẹ́gẹ́ ti kàlẹ́ndà Gregoria tó ọlọ́run bá mú àwọn èèyàn sùn ládùúgbò ọdún yìí ó tún wá jí wọn dìde wọn dàbí ìgbà tó ṣe pé alẹ́ àná ni wọ́n sùn wọ́n sì jí láàárọ̀ yìí nǹkan kan ò ṣe wọ́n nǹkan kan sí wọn ara wọn ò jẹra so eléyìí ọlọ́run ọba fi sàmì ni ṣùgbọ́n wọ́n ti sin náà kó tó dìgbà ẹ̀rí pé lẹ́yìn rẹ̀ kò pẹ́ kó jìnnà lọ́lọ́run ọba pa wọn rùn ẹni wọn kú àkàràmọ̀kọ́mọlọ́ ó túmọ̀ sí pé gbogbo òru ẹ̀ ká máa fi ṣe tahajud nítorí pé lailatul qadr tí gbogbo wa ń wá yẹn kì í mà ṣe pé àlọ́ pàtẹ ara wa sí àdúgbò àmọ́ wa pariwo àwọn pé bàbá kan mówó wá ìyá kan náà dáná wá àwọn kan ní abáwọn tọrọ àwọn lailatul qadr náà kọlọ́n forí rẹ̀ ṣe wá kì í ṣe ìhìyà lailatul qadr nìyẹn. anábì muhammed sallallahu alayhi wa sallam kọ́ alẹ́ kọ́ àfi táwọn bá fẹ́ tẹ̀lé mm-hmm. ó ní man qama ìmáàna wàhtísáábà غفر له ما تقدم من ذنبه. gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ dúró sílọ̀n ní òru Laylatul Qadr nítorí ikọ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti nítorí kó fojú sun pọ́lọ̀ nìkan náà ni ó sùn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ó ti torí rẹ̀ ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ so dìde dúró yùn òun náà ni dìde dúró ṣe sọ̀lẹ́ à hmm. ah, iṣẹ́ ń bẹ wájú o kì ṣe pa sùn ẹ máa ṣe sọ̀lẹ́ àtìlọ́lọ́rùú ẹ ṣe rákà méjì ẹ sálámà ẹ tún ṣe rákà méjì ẹ sálámà ẹ tún ṣe rákà méjì ẹ sálámà gbàdé bá rí i pé tán èyí tẹ̀ báyìí ó ti wá tó yín ẹ wàá ṣe rákà ẹ̀ ọ̀kan láti jẹ́ wítìrì fún gbogbo ń ti ṣe síwájú ẹni tí ń ṣe àtìkáàfù ẹ rí i pé àwọn ọmọ ọ̀sẹ̀sẹ̀ ní dá wọn márùn léyìn kí ló gbé ọwọ́ mọ́ṣáláṣí tẹ́lẹ̀ náà hmm. ṣé bọ́ọ̀ fẹ́ lu gbogbo àsìkò rẹ dáadáa ni gbogbo à ń bá rẹ ní rajà ń bá rẹ ní tajà ń bá ní dá sọ̀rọ̀ nǹkan kan fẹ́ mọ̀pin bá hmm. kò tiẹ̀ fẹ́ jẹ́ kí àjọṣepọ̀ láàrin wa àtọ́lọ́nkọ́ dán márùn sí ìtumọ̀ tó fi wà ní mọ́ṣáláṣí nù à ń kí alukur'ani à ń bákan náà ṣe àsọ̀láàtù fanabi sallallahu alaihi wasallam à ń ṣe àwọn àlùkáwọ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá súnà mu ṣẹbi tó ń ṣe nu mọ́ṣáláṣí náà nù ẹ rí i pé àwọn tí wọ́n gbogbo gbà nínú pé wọ́n mójútó ẹ̀sìn yẹn ni wọ́n wà àwa táwọn á lọ tá ń bọ̀ tá ṣe àwa náà gbìyànjú láti rí i pé òru wa ń kọ́ lò fóorùn èyí tá a sùn kó tó di mẹ́wàá gbẹ̀yìn náà ọlọ́run fòrè sí wọn ò ní kó ọmọ súnmọ́ mẹ́wàá gbẹ̀yìn ọkàn wa sùn díẹ̀ tó bá ti jí kó ọmọ bá sọ láti rẹ lọ ìjẹ́bù ti ṣe jẹ́ wọn náà fẹ́ yọ màálù so ẹ bá fún wọn so kí lẹ́yìn fẹ́ kí wọ́n ti sí hmm. kọ̀ọ̀kan yín mọ́ tẹ́yìn bá ti yọ zakat ẹ fi lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ kọ̀ọ̀kan yín wọ́n pa wọ́n pín ẹran rẹ̀ wọ́n jẹ ẹran ló wù wọ́n jẹ hmm. wọ́n mú màálù yẹn wọ́n lọ tà á wọ́n á mú owó rẹ̀ wọ́n pín lọ́gbọ̀ọ́gba sọ́nà mẹ́rin ó wù wọ́n láti tàkùn gbowó rẹ̀ ni ẹ̀yin ẹ sáà ti yọ zakat tọ́lọ̀ ní kẹyọ lè ìjẹ́bù sí jẹ́ ǹjẹ́ ṣé wàá rí ṣe nígbà wọn sì di léèrè ọ sọ pé ah, bóòlù láti ṣe tà rí ṣe ah, rẹ bẹ́ẹ̀ ṣe ṣe tẹ̀ rí ṣe pọ̀ nítorí pẹ́sìn lélẹ́yìí kékàn sí kí wọ́n máa fọpọlọ gbé kalẹ̀ anábọ̀ mm. Muhammad sallallahu alaihi wasallam ó ṣe sọ̀látùl wítìr láwọn oríṣiríṣi ọ̀nà tá a bá da dúró lórí tìrákà mẹ́ta hàn mm. àlàyé rẹ̀ lọ báyìí torí pé anábì ṣe rákà márùn-ún ó fi ṣe wítìrì rí mm. ó ṣe rákà méje ó fi ṣe wítìrì rí kọ́dà rákà mẹ́sàn-án tún wà tànàbì fi ṣe wétìrì àmẹjá dó lórí ti mẹ́ta yẹn hmm. ànàbì ṣe rákà méjì ó sálámà hmm. lẹ́yìn rẹ̀ ló tún dìde ló ṣe lẹ́ẹ̀kẹta ó tún parí òun náà ó tún sálámà hmm. ìyẹn ni kí rákà mẹ́ta sálámà méjì ànàbì sallallahu alaihi wasallam tún ṣe sọ̀láàtì wétìrì rákà mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe tẹ̀léra wọn pẹ̀lú ìjókòó ẹyọ kan fún tashahhud ó sì ṣe sálámà kan fún mẹ́tẹ̀ẹ̀ta so eléyìí báyìí òun náà tún jẹ́ àwòrán kejì kò sí àwòrán kẹta irú ìtẹ̀yìn sí irú ìtẹ̀yìn ṣe wọn ká ṣe sọ̀láàtùl wítìrì bí ẹni ṣe sọ̀láàtùl maghrib kò wá nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n madhabu imaami abi hanifa rahimahullah òun lọ sọ pé a lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kò lẹ́rìí eléyìí tó fẹ̀yìntì torí ẹ̀ ló ṣe jẹ́ pé atẹ́gùn ti gbé ọ̀rọ̀ lọ kó tó di pa àyẹ̀wò eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe sọ̀láàtùl wítìrì wà bẹ́ẹ̀ nínú kẹsì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú tàṣáhùdù kan sálámà kan àbí kẹsì rákà méjì kẹ sálámà kẹ wá ṣe kẹta náà kẹ sálámà. Hmm. jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ máa sọ fún wa pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube kẹ́ ẹ máa wà bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ketekete ẹ máa fi ọ̀làdùn níbi lù wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yín. orúkọ mi ni kẹ́rìsàtà abdulsalam látọ̀tọ̀ ogun. ìbéèrè yín o. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé obìnrin náà ní ẹ̀tọ́ sí ká. náà padà alhamdulilayi kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú àwọn ìjọsìn tẹ̀sìn islam mú wa nǹkan tí ó kàn ṣẹlẹ̀ ni pé tóbìnrin bá lọ sí al-i'tikaf tó bá jẹ́ abilékọ tó lọ́kọ yó gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ nítorí pé islam ò faramọ́ ìwọ wa kókó ńlẹ kọlọ jókòó ka mọ́ṣáláṣí fódìdí ijọ́ mẹ́wàá ló kọ́kọ́ ń ṣe al-i'tikaf kọ́ wa pọ̀kọ́tì rárá ọkọ rẹ̀ ọ̀jẹ̀ pọ̀ ló fún ọ níyọ̀ǹda láti lọ síbẹ̀ àbí bẹ́ẹ̀ tí ọkọ kọjá pé wàá tọkọ náà lẹ́jọ́ lọ sí ní mọ́ṣáláṣí wàyí o tẹ́ máa ń ṣe ẹ̀rẹ̀tìkáàf lẹ́yìn obìnrin ẹ máa ṣàkíyèsí tí nǹkan sùn yín bá ti lè déta èdè pínrín nínú mọ́ṣáláṣí ẹ jáde ẹ̀rẹ̀tìkáàf tí yín wá sópin nù níjọ tó bá ti pọ́ dá tẹ́ wẹ̀ ẹ tún padà sí ẹ̀rẹ̀tìkáàf yín. hello hello kọ́ ni o àwọn ò gbọ́ yín dáadáa o orúkọ mi nínú òdìrẹ́ táwọn jẹ. hello. hello. hello. padà tí a bá gbọ́ wọn tó sì jẹ́ pé ojú òpó ẹ̀ńrì ìdílọ mítà ń jó ẹ jẹ́ kí a tún mú ìbéèrè eléyìí náà wá wọ́n ní nínú òfin ẹ̀sìn Islam àti lágbóbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn ṣé ó lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé ìjókòó papọ̀ ọkùnrin àti obìnrin tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ yóò máa wáyé lójú kankan náà. alhamdulilayi islam wọn ṣe léwà kékeré ọkùnrin àti obìnrin kan máa lò pọ̀ lábẹ́ òrùlé ẹyọ kan lọ́nà tí ó fi jẹ́ pé ọkùnrin jókòó ti obìnrin obìnrin jókòó ti ọkùnrin lórúkọ pé bóyá ń bí lórúkọ wípé à ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ so àlàfo wọn gbọ́dọ̀ wà láàrin ibi tọkùnrin wà síbi tóbìnrin wà islam ò fara mọ́ à ń lò pọ̀ mọ́ra ẹni nítorí pé gbogbo eléyìí ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ ń sínà iṣẹ́ àṣetọ́ọ̀nì ni nígbà tí iṣẹ́ àṣetọ́ọ̀nì tó bá sì ṣẹlẹ̀ tán ẹ̀ lẹ́nìkan tẹ̀ lè bá ojú rí ara yín lọ torí ẹ̀ tí àbá ní olùkọ́ eléyìí tó ṣe pé a lè gbé síwájú àwọn ọmọbìnrin lọ́tọ̀ yàtọ̀ sáwọn ọmọkùnrin tí gbogbo wọn fìjọ máa bẹ ní yàrá akẹ́kọ̀ọ́ kan náà àjẹkọ́ àwọn obìnrin wà lágbọ́n abì kan ọ̀tọ̀ àwọn ọkùnrin náà wà lágbọ́n abòmí ọ̀tọ̀ olùkọ́ sì dúró lọ́nà tó ṣe pé wọ́n máa kọ́ gbogbo wọn lẹ́kọ̀ọ́ lọ́nà tí òfin ní mú ìfura dání. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. wàhálà bẹ́ẹ̀. wàhálà bẹ́ẹ̀. wọ́n yín o àmì kúndúrà àdùwáyé tóbi ẹ̀ má ti àgbà ńlá ti ṣàdùwà. ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ìtààmù tá à yẹn èyí tó ní mọ́sálásí kò gbọ́dọ̀ jáde lọ́bi kankan ó kàn wá sí ẹgbẹ́ tí ìfíìsì yẹn ó lágbára ó sì gbọ́dọ̀ fún omi ẹ̀ṣẹ́ tó bá gba ìfíìsì tàbí yóò padà síbẹ̀ ni àbí ọmọdé ló para ẹni òun ló ní ládá ẹ pé pẹ̀lú. alhamdulilayi ẹni tí ń ṣe àtìkáf nínú nǹkan tó lè gbé jáde òun náà ní gbọ́dọ̀ pé ń sáré àárẹ̀ yẹn sì lágbára olùkàtà kò lọ sọ́dọ̀ ẹni tí ó tọ́jú rẹ̀ kàn gbé lọ ilé ìwòsàn wọ́n gbé lọ má tètè pọ̀ wá ẹ̀tìkáàfù kò lè bá kú bẹ́ẹ̀ so fún àtọ́ba lọ sílé ìwòsàn tó máa tọ́jú rẹ̀ tó bá gbádùn wá tún padà sí àyè tó ń ti ṣe ẹ̀tìkáàfù. hello. hello. ẹ sáà ni. aleykum salaam wa rahmatulah ọkọ ni yẹjú ń pè o. bàṣẹ́ bàṣẹ́ ìbéèrè láti ìdímọ̀ṣọ́ ni. ìbéèrè yín wọ́n bẹ̀rẹ̀ pé nínú ààrẹ pé ẹ̀rẹ́ ti máa bímọ fún un láàárọ̀. alhamdulilayi kò sí nǹkan tó ṣe léwọ ìwọ náà abìrà rẹ léèrè sọ̀rọ̀ ọ̀run kó o fi ọṣẹ ìfọnu fi fọnu kí nǹkan kan nínú rẹ kọ́ má ra paládọ́nà ọ̀fun rẹ hmm. tó o bá ti lè ṣe kò sí wàhálà tó o bá lè ṣe má dàn o. Hmm. hello. hello kò yín o sàmà àlékún. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí a ti ń pè yìí. abdullahi sẹ́wù láti kò yẹn ni. ìbéèrè yín. èmi kàfẹ́ kí àwọn dòtú wa ni ọlọ́run ní kún nípa ọ. àmín lágbára ọlọ́run lágbára òní sáré à ń gbádùn wọn gan. ọlọ́run ti kẹ́mi owó gùn lágbára ọlọ́run mo kẹ́yìn láti ní déédò. ẹ ṣé o ẹ ṣé gan ni. ọlọ́run tẹ́ ẹ náà sáré lágbára ọlọ́run ẹ̀ ní sẹ́rátáwọn. sheikh ọlọ́run kì í. ọlọ́run kì í ṣàlá ọlọ́run abọba sírí kálukú ọlọ́run sì gbàdúrà wa ọlọ́run ní dáadáa bùkátà. àmín àmín ìṣà hello hello hello ìyá àwọn ọ̀gbọ́n yín o tẹ́yìn bá ń gbọ́ wa ìpè mí hello hello. hello. ó kọ yín ẹyin rédíò yín lọlẹ̀ ó wàhùn ní wàhùn fẹ́rẹ́ mú mọ́sàn-án. ìbéèrè o. ṣé ìyẹn ni mo bá kó láwẹ̀. ọ̀dà olùbéèrè yín ọ̀yàtọ̀ sí ti ẹni tó béèrè kan pé sáwọn lè fi ọṣẹ ẹ̀fọ́ yín fi fọnu bẹ́ẹ̀ náà ní pákó àmọ́ pé pákó náà òun náà ní omi tiẹ̀ tó yàtọ̀ sí ìtọ̀ tẹnu o lè rán pákó láàárọ̀ o lè rán lọ́sàn-án o lè rán rọ̀lẹ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fọṣẹ fọnu fọnu náà ni àmọ́ oníkálukú ṣàkíyèsí ṣé omi pákó yẹn tí kò ra pálá dọ́nà ọ̀fun rẹ̀ dípò kó tiẹ̀ gbé mi tó bá ti lè dọ́nà ọ̀fun tó fi bọ́ọ̀lẹ̀ eléyìí túmọ̀ sí pé sùyàmù rẹ̀ tọ́jọ́ yẹn ti bàjẹ́ wàá san padà. ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá nílẹ̀ olómìnira Benin Republic òun náà ni wọ́n tún ti fi ránṣẹ́ wọ́n ní ẹni tó jẹ́ ẹni tó ń ṣe ẹ̀sìn ẹ̀sìn Islam tó sì jẹ́ pé àwọn èèyàn náà máa ń gbé tọ̀ eléyìí ó ń gbìyànjú níwọ̀n bí agbára rẹ̀ ti ṣe mọ́ ṣùgbọ́n tó yẹ pé ó tún wá ní oròdílé kan tí wọ́n máa ń ṣe lágboolé wọn ṣùgbọ́n kì í kópa o owó ni máa fún wọn tán bá ti béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní onífẹ́ onítọ̀hún onífẹ́ onítọ̀hún ọwọ́ ajáláìsí ó pé Allah ṣé a sọ pé ó kú sí mùsùlùmí ni àbí ipò káfíìrì náà ló kú sí tó ń ti pé ìsìn fún wa lówó orò dílé ní títí tó fi kú. ló dájú náà ni pé téèyàn bá jẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ mọ́pá mọ́sẹ̀ kúrò nídìí gbogbo ń tó yàtọ̀ sí Islam pátápátá. Mm tọ́lá pé gbàgbọ́ àwọn ọ̀sẹ̀bọ àwọn abọ́gibọ̀ pẹ̀ orò dílé yín gbogbo ẹni tó ń bẹ pẹ̀lú rẹ pẹ̀lú islam a sọ pé yóò ti gba islam rẹ dànù ti pẹ́ ọ̀kan fura ni. tó mi ń bá wọn fara sí àmọ́ mò ń fowó sí wọn náà ń bẹ ẹni tí ò jẹ́ kú hmm. eléyìí túmọ̀ sí pé o ti fi islam sílẹ̀ ẹ má yọra yín lẹ́nu pé ẹ fẹ́ sísọ láti ṣe léyìn lára. hello. aleykum salaam wa rahmatulah o kàn yín yẹn ti ń pè wọ́n àfàmùsádọ́ láti gbọmọ sọ. ìbéèrè yín. náà tí ẹ̀yin bá máa ń ṣe wíṣìrì yíyẹn ìtàwé ti ká sí àgbàjáde tó yọ tó èmi wá tó gbàgbé yóò gbẹ àkùbà gan wọn kẹsíyẹn tó di mọ́ṣáláṣí nínú báwo lè ṣe máa ṣe títí yẹn padà. báwo lè ṣe fẹ́ sún padà. alhamdulilayi àkọ́kọ́ ni pé àgbọ̀dọ̀ máa fẹ̀sìn wa falẹ̀ a gbọ́dọ̀ má fẹsẹ̀ wọn falẹ̀ torí pé a ti mọ̀ pé nǹkan lé ayé yìí àìfi falẹ̀ tọ́lá pé bàbá olówó kan bá ń bẹ ládùúgbò wa tó ní pé bí rọmọbọ́nà ṣe ń tán lọ yìí lálálẹ́ kálukú ọmọ wa gba àádọ́ta náírà so a rí i pé agutọ́ bá dáhùn ìdè ó ti kún fàyà báwo wá ni tó fi jẹ́ pé ní fẹ́ ṣe tá a fẹ́ fi là tá a fẹ́ fi wàlùjá nà á mọ̀ wá fi falẹ̀ so kò dáa kò dáa kò yẹ wa sòròtìrò rẹ bá ṣẹlẹ̀ sí tẹ́ ẹ̀ bá tí ì ṣe sọ̀látul wítìrì tẹ̀sí dé mẹ́sàlásì tẹ́tún bá pọ́n ti ṣàṣùbà kò burúkú jẹ́ pé sọ̀látul wítìrì lẹ́fì bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ kẹ́ wá sí rakata alfajr lẹ́yìn rẹ̀ kẹ́ wá sí sọ̀látul fajr bẹ́ẹ̀ la rí nínú muwafa ti imam malik rahimahullah àtàwọn tírà mi kó àwọn wọ́n jẹ́ ni tó ṣe pé tí lásìkò rẹ̀ lópin ìgbà tó bá ṣe pé wọn ò tí ì ṣe àṣùbànà eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam ẹ agbóhùn sókè òkè ìyìn rédíò yín lọlẹ̀. ìbéèrè yín ni pé tí àwọn ìgbà yá sí yẹn ìyẹn lè lògùn lọ́sàn-án rẹ̀. ṣé ẹ lè lògùn lọ́sàn-án rẹ̀ dára èèyàn ọ̀gá yá. dáadáa o lè lò mọ́tò bá ti lò gbàgbé ẹ̀ wàá san ọjọ́ yẹn padà. Hmm. ìsìláàmù sọ pé látàrí sòyàmù tá à ń ṣe kẹ́ para yín. Hmm. sọ ara rí ọ̀yá èèyàn kalẹ̀ wọ́n máa ní kó lóògùn wọ́n máa ní àà ah, ah, ń gbé ẹ̀mí mi gbé ara mi gbé hmm. so ẹ̀mí ò gbé ara ò gbé mọ́ èèyàn bá bẹ́ẹ̀ kú ah, ọ̀fọ̀ ara rẹ para rẹ nìyẹn so wàá já látàrí pé o lóògùn so kódà gan tó bá bùkátà kó jẹun kó tó lóògùn kó lè bá ráàyè ṣiṣẹ́ wà jẹun náà so àmọ́ wò finú fẹ́ dọ̀jà so ń ṣe ló já látàrí nǹkan tí ń ṣe ọ́ kó lọ́n bó fún ọ lálàáfíà ó ti wá mọ̀ pọ̀ jẹ gbèsè ọjọ́ yìí ó padà lẹ́yìn Ramadan. hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ níbi ẹtí ń pè yín. mo mọ iṣẹ́ aláṣẹ Òṣogbo ni. tọ́ ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹgbẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ sí ọkùnrin fẹ́ fẹ́ ìyàwó kejì ó dẹ̀ máa sọ fún ìyálẹ̀ tó wà ní látàrí pé bóyá kí inú ẹ̀ má bàa bàjẹ́ àbí kó má bàa ṣe rẹ̀ léṣe. nínú nǹkan tí ó máa ń ba obìnrin lọ́kàn jẹ́ púpọ̀ náà ni kó gbọ́ pé ọkọ òun fẹ́ mẹ́nìkan wá fi ṣèkejì òun. Hmm. so eh, tí wọ́n bá ń fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin níròyìn nípa irú eléyìí ó máa ń bà wọ́n lọ́kàn jẹ́ wọ́n bẹ nínú àwọn obìnrin tó yẹ pé wọn ò gba irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí tó ṣe pé aago burúkú lórí wọn lò padà wá di pé ìwọ ló fún níròyìn tó fi di pórí padà yín islam sì kọjá pé wọ́n lọ ṣe sábàbí tí aburú tó fi ṣẹlẹ̀ pàápàá síyàwó rẹ̀ òfin ṣẹlẹ̀ sọ pé abọ́rọ̀ yuzal gbogbo ohun tí ó bá ti bí ìnira fún yàn agbọ́dọ̀ gbé kú lọ́nà torí ẹ̀ tó bá pé a ti rí látàrí ìrírí àti nǹkan tí ń ṣẹlẹ̀ pé irú rẹ̀ ó máa ń dá aburú sílẹ̀ sára obìnrin mi so kò sáǹfààní nínú kó ti máa sọ fún ọ lẹ̀ ọjọ́ ọjọ́ tí ì sùn àmọ́ sì ká pè ń kù àpè ń rọ̀ wọ́n ń sọ fúnbìnrin náà pé àkọ́dà gan sórí nígbà tí ó bá fi di wòye ọdún méjì tí ń bọ̀ báyìí àbí òyọ lágbájá tí mo fẹ́ fẹ́ yọ wọlé ọdún méjì lẹ̀ so kò sí ṣùgbọ́n nǹkan kan sí àlàáfíà obìnrin yẹn náà so àmọ́ ọ̀dà ike kó tó di pé obìnrin tuntun yẹn wọlé ẹ ti fi tó ìyàwó náà létí màdé ti pọ́tà lẹ́yìn náà ń gbé bọ̀ wá bá ẹ sọ fún un lọ́nà tó ṣe pé inṣàlá yọ gbọ́ kò ní bí aburú àbí ìpalára fún àlàáfíà rẹ̀ so obìnrin náà tán sì ń gbé obìnrin míì bọ̀ wá láti jẹ́ pé ó sì kejì rẹ̀ sì kẹta sì kẹrin rẹ̀ lọ́dọ̀ ọkọ hmm. kó náà fọwọ́ náà kó gbà fọlọ́n látẹ̀yìn hmm. bá ti jẹ́ mùsùlùmí òfin ọlọ́run ọba nìyẹn hmm. ẹ rí i pé islam ọ̀dà púpọ̀ ni ó ní ọkọ yín tí ìyàwó kan ọba tó kọ́ fẹ́ méjì tí méjì ọba tó kọ́ fẹ́ mẹ́ta tí mẹ́ta ọba tó kọ́ fẹ́ kẹrin nítorí kọ́mọba àjẹ́ pé yóò máa ṣèrànù yóò máa ṣèrégbèkà ọlọ́run máa fàbẹ́ rẹ̀ kókò kókò wá fún yín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà àti ọ̀rẹ́ pé ìyàwó kan náà ló ní tí gbogbo èèyàn mà ṣùgbọ́n àlè rẹ̀ wọ́n pọ́gbọ̀n níta so gbogbo orú eléyìí Islam ọ̀fẹ́ alẹ́ nìkan tiẹ̀ kú nígbà tó kú inú ìyàwó ti ń dùn wípé ah ẹni tí ọkọ tiẹ̀ fi sílẹ̀ ọjọ́ ojú díẹ̀ nítorí pé ó fi lélẹ̀ wọ́n sì tún fa àwọn mọ́tò lẹ̀ rẹ́gẹ́dẹ́ so àwọn tó gbọ́ pé tó ń kọ́lé mi ń bò mí ọmọ òun sì ju mẹ́ta mẹ́rin márùn lọ àlùkò fọlọ àfa bí ti ṣe ń dá itọ́ ọ̀dùnnú yẹn ti ń tó ń gbé mi báyìí làwọn obìnrin bíi mẹ́ta mẹ́rin bá tún yọjú pé kálukú náà wọ́n pọ́n lóyún wọn pamọ́. Ah, ẹ ẹ ọfẹ wa náà sí kọ̀rọ̀ ni ah. ẹ kìnnì kan ọyàn lálẹ́ ni ọsàn ọlọsàn nìkọ mọ ọwọ ọbẹ nǹkan kan kí lẹ fẹ́ sèṣì. kí lẹ fẹ́ sèṣì so Islam ọ̀faramọ́ rẹ̀ gbé kò faramọ́ rà hmm. nù so ìyàwó lóní kì í sálè ló ń kó ká so ìyàwó tó wà lẹ́yìn kọ́ mọ̀ pé ìyàwó mi náà ń bọ̀ wá bọ̀ so ọlọ́run bẹ lẹ́dàá kó jẹ́ ká lè máa gbé lálàáfíà. hello. hello. aleykum salaam ọkọ ibi ẹtí ń pè. ìyá àti láti gbọ́. ẹ sọ̀rọ̀ sókè dáadáa o ìbéèrè yín. ìyá àti láti gbọ́. ìbéèrè yín. ẹ jọ ẹ mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ẹ máa ń ṣe àjọ nínú the truth ṣebí um, àṣàdá láìláì lọ́la tí èèyàn tí èèyàn máa ń ṣe máa sálọ lásán. Hmm. à ń yìí bóyá tí wọ́n fẹ́ sọ ni pé ṣéèyàn lè wí gbólóhùn yẹn nínú iléèwé náà. eléyìí hmm, gan ṣáájú rẹ̀ ṣe é ṣe bísímìlà bẹ́ẹ̀ ni ṣe bísímìlà ẹ ṣe bísímìlà nítorí pé ìwádìí fi hàn pé ọ̀ràn yẹn ni ká ṣe bísímìlà a sì kórìíra ká dárúkọ ọlọ́run ní ilé ìwẹ̀ tó nílé ìgbọ̀nsẹ̀ tẹ̀ǹtẹ̀ ń sàlùwàlà akórira kẹta kọ lọ́nbẹ ṣùgbọ́n nígbà tí ọ̀ràn èèyàn tọkọ lu akórira ṣìṣe bẹ́ẹ̀ wọ́n ní ọ̀ràn èèyàn ńlá ti síwájú torí rẹ̀ ẹ̀sìn bísímìlà tó ń tipa yìí bẹ̀rẹ̀ ti fẹ́ sàlùwàlà tẹ bá ń sàlùwàlà tán ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan wa rasuluhu allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin eléyìí tẹ́ wílẹ̀ yẹn àlùwàlà wọn ẹ jáde síta kẹtó máa wí hmm. torí ààyè gbà yín láti jáde síta wí ṣùgbọ́n bísímìlá ààyè ọgbà yín láti jáde síta wí hmm. ilé ìjẹ̀bù síjọ. hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. hello aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹtí ń pè yìí. nasirudin láti títí nìkẹyìn. ẹ dákun ra agbóhùnsókè díẹ̀ sí àgbọ̀ yín o. nasirudin láti títí. ìbéèrè yín. níṣẹ́ bá wà ní ìbéèrè ni pé níṣẹ́ bá wà ní ìsìkà hmm. tí a fẹ́ yan násìlà lóru hmm. tó dáa kí a máa pèsè fún nígbà tí a ń pèsè sọ́la ọ̀dà alhamdulilayi wọn ń pèpè fún náfìlà hmm. kódà àwọn ẹsẹ̀ kọ́ ọmọ fún un ẹ kà dúró ẹ kọjú sàlùkébìlà pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ ti sọ̀lá ẹ ṣe Allahu Akbar tẹ̀lé àti ṣe bẹ́ẹ̀ ti parí ẹ bùkátà pé kẹ́ pèpè fún rárá. Naam. Hello. Hello. Hello. Wọ́n kọ́ ìjọ tí ń pè ọ́. Bàbá láti gbìmọ̀ sí. Ẹ máa sọ̀rọ̀ sókè dáadáa. Bàbá láti gbìmọ̀ sí. Ìbéèrè yín ẹ sà ń ṣe ẹni tó bá lóyún tí kò dẹ̀ lè gbàwẹ̀ táwọn ẹ̀sìn tán ṣé ó lè gbà padà àbí kò lè gbà padà. ẹni tó yẹ pé mi tó ní ló kọjú náà kò lè ṣoṣo ìyá mọ́rọ́mọ́ bọ́n kìí ṣe pé tó lè gbà padà ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni kíkọ́ gbà padà mm. kọ́dà gan títí tí èkú gbèsè rẹ̀ wà lọ́rùn rẹ̀ àfikọ́ san padà náà ni. Mm. Hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín bí ẹ ti ń pè. olówó nìkan yóò aláṣọyọ. ìbéèrè yín. na ìṣe tí obìnrin bá wà ní oyún ó jẹ́ ìyọ ọgbà tábìlì pété fún ọmọ tó wà nínú oyún tí kò dẹ̀ mọ̀ pé ọmọ yẹn jẹ́ ìgbẹ́ tó bá ti sáyé kí ni kọ́tẹ́yìn máa ṣe ní àárín bẹ́ẹ̀. tí kò mọ̀ pé ọmọ yẹn jẹ́ ìgbẹ́jà kí lẹ́sàn-án tí èèyàn bá yọ sàkátù pétérì fún ọmọ nínú oyún èèyàn mhm. dẹ̀ mọ̀ pé ọmọ yẹn kejì ni èèyàn dẹ̀ ti yọ. àkọ́kọ́ ni pé bóòlù obìnrin ṣe fẹ́ jẹ́pọ̀ ní yọ sàkátù pétérì fọmọ tó wà nù rẹ̀ ọkọ rẹ̀ tó fún lóyún bò ló ń wà hmm. ọkọ ní ọyọ zakatul fitri fúnyàwó oní hmm. ọyọ zakatul fitri fọmọ. Hmm wọn àbí ìgbà tó ń béèrè ń sọ pé eh, ọgbà tí ò gbóúnjẹ téèyàn ń jẹ tẹ́lẹ̀ ni wọn á máa yọ zakato fótó àmọ́ àlè gbá wọlé ẹmọ pé allegation lásán lélẹyìn so wọn kọ rẹ òní ọyọ zakato fótó fún ọ òní ọyọ fọmọ rẹ wàyí o ọmọ tó wà nù tí wọn máa ń yọ zakato fótó fún wa dípò kó àwa pé ọ̀kan la pè méjì lọjẹ wọn yọ zakato fótó fún ọmọ tó wà nínú májàmú téèyàn máa fi yọ zakato fótó ní nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ al-Islam ẹni tí ó yọ ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé kò bá jẹ́ lówó kò bá jẹ́ tálákà kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin so kò bá jẹ́ pé ọ̀dá dúró kò bá wà lábẹ́ èèyàn wọn yọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alhaya kẹ́ni tí a fẹ́ yọ fún kọjá pé abẹ̀mí ni kìí ṣe kó ti kú ẹni tó wà láyé láàyè ni wọ́n máa ń yọ fún ẹlẹ́ẹ̀kẹta kó wà láyé títí di àárọ̀ ọjọ́ ọdún tó bá wà láyé láàyè títí dàárọ̀ ọjọ́ ọdún wọn yọ zakatul fitri fún hmm. so eléyìí túmọ̀ sí pé ọmọ tó wà ní wà ní yọ zakatul fitri fún mùsùlùmí nítorí pé mùsùlùmí bàbá rẹ̀ à hmm. ń fi wò pé inṣàlá ọwọ́ àlẹ́mì àti àlàáfíà nítorí pé ó rú nínú ìyá rẹ̀ so ṣùgbọ́n àti ìrìkọ́ jáde síta ẹjọ́ jáde síta náà hmm. torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn ètò pọ̀jù láàrin yọ zakatul fitri fọ́ọ̀mà tó wà nínú Usman ibn Affan radiyallahu anhu onìkan ló sọ pé àyọ̀ fún torí rẹ̀ tó dọ́gba jù nípa àníyọ̀ fún tá a bá bí láàárọ̀ ọjọ́ ọdún àyọ̀ fún. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín rẹ sí ibi ẹ ti ń pè o. orúkọ mi ni ya sìgá láti orí ogun mọ́tò. ìbéèrè yín náà mọ́. wọ́n ti ń bọ̀ tí wọ́n fi ṣe láàárọ̀. náà. ọlọ́run ti fi wọn pẹ́ jẹ́ sí i. wọn ni ṣé gbogbo ọmọ tó máa dàgbẹ́ sí èèyàn ló lè yọ ni àti ọmọ èèyàn tó máa ń bẹ́ ń ta sí ọ̀gá lọ́dún èèyàn wọn lè yọ kàkà rẹ̀. alhamdulilayi àwọn ọmọ wa tá a bí tó ṣe tí wọ́n ń bẹ lọ́dọ̀ wa tí wọn ò tí ì dá dúró wọn ò tí ì dá máa pawó tiwọn wọn bọ̀sibọ̀si kí wọ́n máa dájẹ́ lábẹ́ nǹkan tí wọ́n ń rí so agbogbo wọn làwọ̀ yọ fún un àmẹ́nitọ́lọ́ ti ní kó ti dá dúró òun náà fúnra rẹ̀ alhamdulilayi ó ti ń dábọ́ra rẹ̀ òní ọ̀yọ́ tiẹ̀ fúnra ara rẹ̀ o hmm. ọmọ tí ò sí ní àkàtà wa tó ti lọ sí jìnnàjìnnà tí ń sẹ̀mí tiẹ̀ lọ́nà tó lọ́wọ́ bá fi ń bu àṣírí tiẹ̀ náà hmm. so ní ọ̀ma dá nǹkan rẹ̀ yọ àmọ́ tá a bá lọ́mọ kan tá a rán lọ léèwé tó rẹ pé àwa náà ní retí kó tó di kó ró jẹjẹ kó tó di kó gbọ́ àwọn bùkátà rẹ̀ léèwé o ẹ yọ tiẹ̀ mọ́tà àwọn ọmọ tẹ́ ẹ yọ tó sì kí wọ́n bẹ nítòsí ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ láti máa yọ kásàkíyèsí jama oúnjẹ lànà bisalòlá àdìsẹ́là nípa fi yọ kì í sowó àwọn ọ̀rọ̀ kan wà tá ń gbé kánì sìn kíkẹ́ yẹn a lè fowó yọ owó láláì ní bùkátà jù kò bùkátà oúnjẹ bíi bùkátà tó ní sowó gbogbo eléyìí àwáwí àti àhesọ lásán ni láti tìjọ́ táláyé ti dáyé owó ni máa wù àwọn èèyàn kan fún wọn ju nǹkan míì lọ. so síbẹ̀síbẹ̀ anabi sọ̀rọ̀ máa ṣe láti sọ pé oúnjẹ láàyò ẹ̀ máa pé tùmọ̀ ẹ̀sìn náà nù. so àdánwò bẹ́sẹ̀ ni sísọ síbẹ̀ àbò ní síbẹ̀. so eléyìí jẹ́ bó ti jẹ́ oúnjẹ láàyò so a wá fún aláìní ìlú oúnjẹ a fún lóúnjẹ a fún lóúnjẹ oúnjẹ ti pọ̀ ẹ̀yin wá ní ẹ ṣé yóò máa san ráìsì ni kó o gbé ráìsì rẹ̀ kó lọ fi gbá parọ́ ó gbé ráìsì rẹ̀ kó lọ tà iye kí iye tọ́lọ̀ bá ní kó tà ráìsì ń bẹ nu tó kùtà bá nìsín gàrí gan kò sí kọlù sọ nítorí tí eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello hello wàhálà ìṣẹ̀lẹ̀ àwọn kan ibi àti ìpè bá gbóhùn sókè orúkọ mi ìgbàlù náà láti ṣàwọ. ìbéèrè yìí. ẹ jẹ́ pé christian ó yára ìfọ̀fọ́ mọ́sáàsì táàmù tó ń jùlọ kí n bẹ̀ wọ́n bá máa ṣàgbọ́. ìbéèrè tí ẹ béèrè ń ga wọ́n ti dáhùn rẹ̀ síwájú pé ẹni tí ẹ lọ́rùn aleykum salaam ó kọ́ yín ibi tí a ti ń pè. ẹ̀kọ́ mi ni ìyá àtọ̀gá láti ojú ọ̀dọ́ mọ́tò. màmá ẹ̀ tún pè wọlé padà. wọ́n tó pè wọlé. àwẹ̀ mẹ́fà tá a máa gbà lẹ́yìn ramadan téèyàn bá jẹ gbèsè kó tó di àwẹ̀ ẹ̀yìn ramadan téèyàn bá jẹ nú àwẹ̀ ní di níjọ́ tí a ṣe ètò yìí ní ti kẹ́yìn nínú ramadan yìí gbogbo àwọn nǹkan yẹn ṣàlá ń bẹ lọ́nkọ́lọ́run alẹ́ tí fi ṣàlàyé rẹ̀ fáwọn ọmọ wa. sọ àmọ́ ní ìsìn pàtàkì nípa pé ẹni kankan nínú hmm. kò ní tí ì ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwárà ṣáájú kó tó san gbèsè hmm. nítorí pé gbèsè yẹn wọ́n pàtàkì ju mẹ́fà ń lọ hmm. gbèsè ń lọ ra yàn mẹ́fà yẹn àṣelọ́lá ni hmm. àyè fọ̀ràn yàn á lè ká lọ mójútó àṣelọ́lá nígbà wá parí ọ̀ràn yàn látò ṣàṣelọ́lá. hello. hello. asalaamualeykum. aleykum salaam ó kọ́ níbi ẹ ti ń pè. ó mú un náà iṣẹ́ aláṣọ yọ. ìbéèrè yín. náà nta ìdáàbò kí ni àwọn àlámọ̀rí àwọn àmì tí òun fi mọ̀ pé ọjọ́ báyìí ni ọjọ́ rẹ̀ lásìkò kọjọ. tó oríṣiríṣi àmì lànàbì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa ṣùgbọ́n ìtọ́ pàtàkì jù fún gbogbo wa ní ìsinmi pé ká má máa sùn títí tí Ramadan náà fi tán ká máa dúró sí lọ. ẹ lọ́wọ́ ó ti rí ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé ìwà wọ́n ní ẹ̀dá kan báwo ni àlìhùnmọ̀ ṣe lè móríbọ́ lọ́wọ́ àwọn àáfàá aṣinilọ́nà torí pé gbogbo ọgbọ́n ẹ̀wẹ́ àti ètekéte ẹni wọ́n ń sàn wá láti máa fi fa àwọn èèyàn lórí fọ́dà kan fún wa. alákòlá hàn eléyìí tó jà ní pé ẹ̀yin gangan fúnra ara yín ẹ̀yin lè jàjà àjàgbára ẹni lẹ̀ fúnra ara yín nítorí pé ẹni tí ẹ̀yin sọ pé àwọn àáfàá aṣinilọ́nà yẹn àwọn ti sọ ẹ̀sìn di ọ̀nà táwọn fi ń wọ́wọ́ hmm. ọ̀nà àti gbọ́ àwọn bùkátà tiwọn sọ ẹ́ sì rí pé tá a bá ń ké látòní títí tó fi dijọ́ gbẹ̀ndà kìyàmù ẹni tí ò ní gbọ́ gbà kò ní gbọ́ kò sì ní gbà hmm. sọ àwọn tẹ̀síwájú nítorí pé àwọn máa wò pé ẹ fẹ́ fọ́kòkò ọ̀la ni hmm. ẹ fẹ́ dínà jẹ̀mọ́ àwọn ni so ìwọ tí ọjọ́ pé ìwọ náà lọ ń lọ bá wọn ìwọ ni kò gbọ́n tó ń torí pé wọn ò fi chain sí ọlọ́run àwọn náà ò fokùn kankan fọ kọ́dà bí ṣetán ni ó ṣe ṣe kótóbà ní jahannam tó bá dijọ́ gbẹ̀ndà òkè yàmẹ̀ ni pé a fẹ́ máa ṣẹnu pọ́nyapọ́nya sí mi ṣé bí wọn kà pé yín lẹ bá dá mi ló mm. ẹnìkan ń bẹnu yín tí mo fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bọ̀ lọ́rùn níbí ìwé kan tẹ̀lé mi ni lẹ́yìn náà tí yín ti bá yín tèmi náà bá mi lónìí ẹnìkan ò lè gbẹ́ nìkan lẹ́nu wa ẹjẹ́ àjọ ṣe sùúrù náà jahannam sòrí bẹ́ẹ̀ náà ni ó rí ìwọ fúnra rẹ ọ̀nà wo ni wọn náà ń gbà láti ja àjàgbara ẹni lẹ̀ fúnra ara rẹ̀ ṣé kò rí káwọn èèyàn ṣàlàyé ẹ̀sìn lódodo ní gbogbo ibikíbi tó bá wà láyé yìí lónìí ó rí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tá ń ṣàlàyé ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ sọ ṣé wọn náà máa fetí pàlàbà tí wọ́n sọ ṣé ìṣepọ̀ yín mú wọn sọ pé kọkàn mi èmi kọ wọn ń bá wí ọwọ afẹ gbé mi kúrò lórí níta báwọn bàbá wa lórí ẹ ọmọ tàka sórí ọwọ wọn náà tó ń tọrọ ààrẹ jẹun ọ dájú pé ẹni tó fẹ́ tu ọjà yóò rí ọtú jẹ hmm. nítorí ẹ ẹni tí wọ́n sọ wípé ó ń sìyàn lọ́nà òun ti mara rẹ̀ pé oúnjẹ lòún wá hmm. ìwọ tó wá fẹ́ sọ di koríko tí ẹran tí wọ́n máa jẹ ìníkọ́lọ̀ jẹ ọ̀gbọ́n hmm. gbárùkù tí àwọn ẹni tó bá ń pèpè lọ sí ọlọ́run lórí ọlọ́run sọ pẹ̀lú àti rọ àwọn ẹni tí ń tù yàn jẹun náà hmm. pé káwọn náà fúnra ara wọn lọ bẹ̀rù Ọlọ́run hmm. á kù tá a bá kú ẹ̀yin yorùbá náà lè máa ń ṣàdúrà pé ọlọ́run dákun má ṣe wá ládọ́rùn mọ́ hmm. so oníṣìn ọ̀gẹ́ tiẹ̀ ṣàdọ́rùn mọ́ tọ́ lọ̀rọ̀ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti mọ́ látàyè. so ṣùgbọ́n tí inú mi ní í ṣe hmm. ẹ̀ ò lè gbà tọwọ́ mi dá ń bọ̀sibọ́sí pọ̀ bàtí náà mi. so agidi burúkú páálí táwọn èèyàn ń bá káyìí náà ni. Hmm. so wọ́n fẹ́ sọ pé gbogbo nǹkan tó ń ṣe ń bolo ti bá tọlọ́mù sallallahu alaihi wasallam ìwọ yẹ kó tí wọ́n máa tàn mọ́lẹ̀ fara yé ni hmm. kì í ṣe pé ọlọ́mọ wa fọ́ àtùpà lójú tí wọ́n máa sọ lóko táwọn èèyàn fi ní fi ríran hmm. ẹ jẹ́ kí gbogbo wa ká túbà lọ sọ́dọ̀ ọlọ hmm. nígbà tá a wá kú yẹn gbogbo agídí ó parí nìyẹn gbogbo òfẹnu ó parí nìyẹn àìmọkẹta nbaka gbọlọ fẹ́ gbé wa dé èmi sì fẹ́ wà lìjẹnà ìwọ náà fẹ́ wà lìjẹnà ní gbogbo wa sì wà nù islam kọlọ ń dákun kọmọ sí wa lọ mọ náà. àmín jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello. Hello. Àwọn ọ̀gbọ́n yín. Ẹ má bàa pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ máa fi ládùn ní ibèlò wa ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ketekete ẹ máa láìkì ẹ máa share bákan náà kẹ máa subscribe síbẹ̀ fún ọ̀tún àwọn ètò yìí tí a ti ṣe lóríṣiríṣi ní ìkànnì YouTube náà. Ah, ìpè yìí ń jára wọn o zero nine zero five one six four five four three eight hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè é bá gbóhùn sókè dáadáa. ó kọ yín. hello. ọkọ̀ jáwé mi bá. ọ̀dà ọkàn jáwé kí ni abẹ́yìn lè sọ̀rọ̀ ẹ ló ń kọ yín o salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ ní yọtí ń pè yìí. wọ́n ti ṣe àwọn láti gbàgbà sí. ìbéèrè yín. ìrọ̀sí ọlọ́kadà tó ń ṣọ̀kadà lórí ìyẹn zakat. ṣé o lè yọ zakat ṣé zakat ò lè fi tú àbí zakat gangan. zakat gangan. tọ́ ọ̀rẹ́ yọ yọ dáadáa olówó lọlọ́kadà olówó lọlọ́kadà wọn ní tí wọn bá ń wáyà o <laughs> tọlọ́kadà náà bá ń wóbìnrin fílẹ̀ fún ah. torí pé wọn dán jàkadì ah. owó tí ń bẹ lọ́wọ́ tí wọ́n pọ̀ ju tiẹ̀ lọ ìsọwọ́ náwó tí wọ́n sì ju tiẹ̀ lọ torí délé olówó lọlọ́kadà ọ yọ zakatul fitr naam. <laughs> hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh ọkọ yín yẹn kíbe. naam. tábà ní farao àwọ̀ gbọ́ yín yé ojú òpó wọn dán mọ́rán ẹ lọ́wọ́ kọ yín o. ẹ lọ́wọ́. ẹ lọ́wọ́. <laughs> àwọn ìpínlẹ̀ wọ́n sàwọn arọ́ra wọn kò tiẹ̀ sí kankan tó fẹ́ gbà fúnra wọn báyìí ó kọ yín o ó kọ yín bí ẹni ń pè yìí. ìbéèrè yìí. ẹ dákun ẹ bá wà nínú ọ̀rọ̀. àwẹ̀ hmm. irú orin wo ló dáa kí ẹ̀ máa gbọ́ jù ya ah. <laughs> irú orin wo ẹ̀ máa gbọ́ ah. kò sí ẹ bá jẹ mùsùlùmí kò yẹ kó gbórin gbà kankan láyé rẹ kátó wá pé nù gbọgbọkúgbọ ọlọmọ di alẹ tì. ilé jẹ orin báwo lọ́ọ́ <laughs> máa ké ní hmm. gbogbo Ah, àgbọ̀ yìí gan ọ̀dà ẹgbẹ́ ibi tí abáadé náà ló ní ọmọ jẹ́ òun ah, sheikh jazakumullahu khairan ọláòdé látún pàdé lórí ètò yìí ní dédé agogo mẹ́wàá títí di aago mọ́kànlá fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrìn tó kọ́lọ́n kọ́ bá fi san án lẹ́sùn lórí láyé rí àti lọ́jọ́ àgbẹ̀jẹ̀ kìí àmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́